والله خلق ما يمشي على أهله وما استطاع مددا والله والله وما استطاع مددا أعوذ بالله من الشيطان الرجيم الزانقون الأولون من المعظمين الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات بطن تحتها الأنهار خالدين فيها ذلك العظيم الحمد لله الذي أنزل كتابه العزيز وجعل في تلاوته ونشر بيانه بين الناس هنا لأعمال للعلماء أولا والطلاب وصائب المسلمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنما أنت العلم الحكيم اللهم علمنا لما أعلم وعلمنا أعلم وزدني علما اللهم اغفر لي خطيئتي والجهل وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جهلي وأسري وحدي وخطئي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما اخرت وما اسررت وما اعلنت وما انت اعلم به مني انت المقدم وانت المؤخر وانت على كل شيء قدير يا ذا الجلال والاكرام اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمره ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم أيها المشاهدون السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوقف الله سبحانه وتعالى أتمنى nítẹ̀lé àṣẹ àtàdé ohun ọlọ́run tí gbogbo ẹni bá kí bẹ̀rù àti jíjẹ́ yìí ìjọsìn ṣoṣo ọlọ́run àti ìgbìmẹ̀lẹ̀ fún aláàbùkárù wọn tààrà ìjọ ìyẹn ìṣàfọ̀mọ́ ìjọ fún aláà àti jíjẹ́ yìí ìjọ́ ìṣẹ́ àti ìwà Muhammad صلى الله عليه وآله وسلم فضائلته إن شاء الله سبحانه وتعالى أبيك فوجه وإن جمالة ومحمد صلى الله عليه وآله وسلم في إن شاء الله من سورة الأحزاب أبيك رجع فما تفنسة تستهل أبيك تستهل وأتوليه pẹ̀lú gbọ́nà ìsáàtì ọlọ́pù lọ́dá ṣètọ́ ẹni ẹ̀fàájú ìgbé ọlọ́pẹ́tẹ̀ ṣíṣẹ́ tọ́ láì láàrùwà abẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo ọlọ́pẹ́ jẹ́ aláà àjọkẹ́ ayé ọ̀ṣẹ̀kẹ́ aláàrùwà ṣọ́pù tọ́lá ṣúlẹ̀lẹ̀ kẹsàn-án ayé ọgọ́rùn-ún ṣúlẹ̀ 9 ayé lánàá a sọ̀rọ̀ nípa àtẹ̀síwájú nínú ọ̀rọ̀ àwọn sọ̀hábà àgẹ́bì gẹ́gẹ́ bá a ti sọ nípa títẹ̀sí ìbẹ̀rẹ̀ náà rẹ̀ lọ́dún ìtẹ̀sí ìdìmọ́ rẹ̀ wípé àsìkò níta lọ́dọ̀ bá tẹ̀lé báyìí ó bá a mú pọ̀ lọ́dọ̀ sí kádà pé ààrẹ ó láti sí ìdàgbé ẹ̀sìn tó kọ

abala bí mẹ́fà àti mẹ́rin yára ìpínkù abala ẹyọ fún rẹ̀ tó láti dáwà yìí nípa àwọn alùpùpù àti àtàntọ́ báwọn kan ṣe jẹ́ aṣáájú òun sì jẹ́ àkọ́kọ́ kíkì abẹ́ aláàbára tó gbára pọ̀ ní ẹ̀ tó ti jẹ́ kó ní làpá dáadáa ní ìdí ayé kàlùkù wọn. ó máa ń ṣe nípa ẹjọ́ agbóró fún aláyọ́ ní ìdíkọ̀ ọ̀rọ̀ sàárì àti nígbàgbà kì á. àwọn tó ààdà àwọn ni àwọn tó ṣe ń gbé wọ́n fún àwọn أولى شراء نشأ الفضائل بين هذه الأمة من الصدق والنصح والأخلاق والآداب التي لا توجد عند غيره ولا يعرف هذا من كان يقرأ عنه وراء الجسد بل لا يعرف هذا إلا من عاش في حياتهم وعرف مناكبهم وفضائلهم وإيثارهم واستجابتهم لله ولرسوله سبحانه وتعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين àti ìgbàláyé ìyàn ìgbà àtọ̀sẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ torí ẹ̀rọgbà ìgbògbọ́n láríká ṣàlàyé àwọn ìbájẹ́ àtẹ́bì àwọn ni wọ́n fún àwọn ọlá ọrẹ àjùlọ èyí jọ ìṣòro ní ta nílòdì látara òjòjò wa látara ìwà rẹ̀ wọn مثلا ìṣàpọ̀ máa níyàn wọn látara àwọn ẹ̀kọ́ tí wọ́n ní táàrí lọ́dọ̀ àwọn ilé àtúnṣà sàárà wàlá yá ìbò hádà káàkiri yàtọ̀ àìhùgbà ọ̀rọ̀ ìjọ́sìn èyí láàrín lóòrè nà lẹ́ni tí ń kéwò àbíbí káàkiri àwọn ìbáàbí ìmáàrin wà lọ àjíjà ẹbí kí ó ti káàkiri àwọn tí ó ṣojú ẹ kò lè yé bá láyá ìlú àdá ìlà àṣà ti àyà ìlú wà tó wà láyé tó bá yọ̀ sàádé pé tó fa àwọn mọ̀lẹ́kì àwọn ipò ńláńlá tí ń bẹ fún wọn wàbàtọ̀ ìlà àwọn ọlá tí ń bẹ fún wọn àwọn orípa wọn tó torí parí àti ìjẹ́ ìpè ọlọ́run àti ìjíṣẹ́ wọn nígbà àbúlé ọ̀tẹ̀ التابعون وإن شاء الله تعالى سنبين هذه النقطة bàbá ti débẹ̀ àtàlà ṣàlàyé nọ́mbà torí pé ẹ̀rí máa ń jẹ́ ìṣọ́ àwọn tàbí rán lórí wọn tó kò ní ìjà wọ́n mú lẹ́bí na àárọ̀ fún هذا لأنه معاش في حياة من أجل حياة الصحابة وتعلموا عندهم ما تعلموا أي الصحابة عند رسوله صلى الله عليه وآله وسلم ألا يجرى أن الصحابة جميعا من هذه الجنة أما الصحابة وفيه يجري وتأتي شكا tàbí في òṣìṣẹ́ gbogbo ogun wa pátá àwọn àjẹ́nà ìwà kò sí ọmọ ta ló mẹ́ tí ó wọ́n náà lè ọmọ tí ó wọ́n náà wà nù ọ̀rọ̀ tó sọ yìí òkú rẹ̀ òkú rẹ̀ ọlọ́lọ́wọ́ àwọn tí ó wà tí ó náà lọ bẹ́ẹ̀ ni ó sọ rẹ̀ ṣùgbọ́n tí ní èdè ń bá gbọ́dé lọ́rọ̀ rẹ̀ ní pé kìí ṣe gbogbo oníwájú ọlọ́lọ́wọ́ tó fún àwọn tí ó wà wà tí ó náà àwọn ìsọ̀mọ́lá ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá kéèkéèjì gbogbo ṣùgbọ́n táà kí ẹ sì díẹ̀ múlẹ̀ pàápẹ́ ti rí rẹ̀ ní pé jẹ̀ ní àárín gbogbo pátá ìlànà ìjà ọmọ wa nínú sọ́rọ́ tó lè hadith ayẹlẹ́kẹ̀wà láyé sáré ní kò mẹ́ta ń pàkọ̀ mi kọ́ mi أعوذ بالله من الشيطان الرجيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل البطش وقاتل أولئك أعلم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعدناهم الحسنى والله بما تعملون خبير والذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم وبعد ذلك في سورة الحديث سورة الانتفاضة آية 9 سورة ذاكرة 38 آية ذاكرة قل هو الذي ينزل على عبده والذي ينزل على عبده الآيات البينات وما لم يلزم صحبه fún ẹ̀rù sí rẹ̀ lára ẹ̀rù sí náà àrẹ́sùwà Muhammad àyàtì ìjọ ẹni wá tó ní ìjẹ ìlú wá tó jáde ìjẹ àwọn àmọ́ ìjọ ọ̀sán ẹ̀yọ́ tó ń lọ. ọ̀lẹ́ni ẹ̀rọ ti á ní ìlànà ẹ̀kú lọ. bàbá bẹ̀rẹ̀ tẹ̀sí ìṣúrọ̀ kò lè bá sọ̀rọ̀. ó bẹ̀rẹ̀ ju ọjọ́ kan tàbí ṣàlàyé àlùmá. àlùmá mi má ní ìlànà ọ̀há ní ìlú àwọn ṣùgbọ́n ṣókí tààrẹ wá ní ilé ilé ìrìn àjà àgbẹ̀yìn ọlọ́run náà ní aláàbò lórí màjìlá ẹ̀ẹ́dẹ́ ìpàdúgbò mẹ́rin ọlọ́run ìjọba kò ní màjìlá dáadáa ṣe níbi ọ̀gbẹ́ni lọ́ọ̀tù rahman sọ ìjọba bẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ علم القرآن ما الإنسان علمه المن قرأي قرب الرحمن علمه العجبان علم القرآن قرآن تصف عليه Sọ̀rẹ́ká jùlọ ìgbàgbọ́ tí ó mọ wá láti láàmì màfúùs. Tó wá fún àdéhùn àwọn kùránì sí ara láwọn ìmọ̀ torí pé ọ̀rẹ́bìnrin ni ọlọ́wọ́ bá dá àkọ́kọ́ bá dá ni ó tù máa kọ kọ́lánù òmò nǹkan tó fi ó kọ tó ní bọ́lọ̀ òbí kì màmá. wọ́n á fẹ́ bèèrè lọ́wọ́ pé Àdábìnrin ọ̀sẹ̀ ọmọ pé ó tún mọ̀kọ̀ nínú ọ̀rẹ́ kọ́nìkì máa kọ gbogbo ta pèsè fún tí ń jàjà ìgbà náà kò sí mẹ́ta nìkan. Lọ́dọ̀ rẹ̀ pé ìlìmọ̀ lọ ilẹ̀ àzàbí ìmọ̀ ìpìlẹ̀ ń bẹ fọ́lọ̀ ayà ìsẹ́fẹ́kún òwúrọ̀ àdéhù. Lọ́dọ̀ fún ìṣàlàyé ìlẹ̀ sáàfẹ́ lọ́jà àlọ́rẹ̀ tí yóò tún tọrọ̀ kádàrà. Wà ń jà ó, ó mọ ìkàkọ̀. ìdí ń jẹ́ ìyá àwé ìrìnkan ọ̀dọ́lọ́run ló wà nínú ti kálábù kọjọ́ náà gẹ́gẹ́ kọ́ ní Kùrán ṣáájú kátó dáadáa nǹkan ṣáájú kátó dáwọn àjẹ̀ló tó bá wájú ádámù ṣáájú kátó dáwọn mọ̀lẹ́kà tó ṣáájú àwọn àjẹ̀ló káyé tó wá nàìjíríà kánàbí tó wá dé jẹ́ tó mú Kùrán wà ọlọ́run ló jẹ́ sí ọmọ kìí. Mọ̀lẹ́ká jùlọ náà yìí mọ́ tó fẹ́ mú wáyé ọlọ́run ló ti mọ̀. Ànábì tí mọ̀lẹ́ká jùlọ ní ká fún ẹ̀kọ́. Ìgbà tó dé náà ó ní máa áná ìdè bọ́ọ̀ sí orúkọ náà máa kà. Máa kéèrè alẹ́bí kọ́lákọ́ ọba tó bẹ́ẹ̀dà kọ́lákọ́lé ìrùbá àdá nínú àlàkọ́ ó dá omi rẹ̀ láti fi kí ni ẹ̀jẹ̀ kíkì Ekọ̀rọ̀ wàrọ̀ gúgalẹ̀ akọ̀rọ̀ alẹ́bí àtàkàlẹ̀ ìsáàdá ó fi mọ́ mẹ́rin ènìyàn ní ìtàkọ́ ìjọmọ̀ tẹ́lẹ̀. Àwọ̀hàn ọ̀lọ́gbọ̀n mọ̀ ọ̀lọ́gbọ̀n mọ̀ láti mọ̀ lọ́gbẹ̀ tí ń kí. Tẹ̀síwájú ọ̀lọ́gbọ̀n tí ń kọ́. Ó wá ó dá ọmọ ènìyàn. Àlàìmọ̀ àlàyé àlìbàyá káṣàlàyé nǹkan, káfọ́ nǹkan tó ẹwẹ́, káṣàtúpalẹ̀ nǹkan, ọlọ́pọ̀ ẹ̀lú ìmọ̀ wa ó sì fún wa nímọ̀ yẹn jura wa lọ yá sí wà lè gbòòrò ara ní hakim alhakim lọ́ka tẹ̀síri ṣéèkì pẹ̀lú àṣéèkì Muhammad bọ́nù sọ́ọ́lẹ̀ bọ́nù ìrìnlẹ̀ rọ́hìmọ̀lá àti ìjọba tẹ̀síri tí wọ́n ṣe lórí sọ́ọ̀tù yá sí lọ́ka ياسين والقرآن الحكيم لوري على حكيم من على إنجيل فوق سيد وكجا بيت ياسين والقرآن الحكيم بقولي على إيه وفوق sọ́nà aláàmì ìbàyàn àlàyé oṣù ọ̀tọ̀ọ̀tọ̀ ìmọ̀tọ́lọ̀ fún kálukú ibnu kọ̀yìn ibnu kọ̀yìn rọ̀hìmọ̀ ọlọ́wà ọ̀gánà àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ṣe ìfẹ́nu tẹ̀míyà wọ́n ní àwọn ó sọ ọgọ́rùn-ún àǹfààní tí ń bẹ ní ká ṣe àkáà ká máa ṣe ìrántí ọlọ́run àkáà pẹ̀lú ẹ̀rí odidi tí àpẹwọ́n ti ṣàlàyé 100 ẹlẹ́mí ti gbọ́ alẹ́gbọ́wà tábólé má bójú àǹfààní méje wá níbi tó ti sọ méje yẹn ọmọlá àǹfààní ọ̀nbẹ́ ìlúbọ̀ yìí kò jáde ihe àwọn àyà tó yanjú kò àti lọ́dọ̀ àwọn tí ò ní mọ̀ nípa ẹ̀ ibi bẹ́ẹ̀ ti mọ̀ pé kùránì ò rí jù ní pé àwọn tí èyí ṣe mùsùlùmí bá pè ní alimọ́tẹ́ṣì ìkòrò yọ̀ngẹ́ tani wọ́n ń ṣàlàyé kùránì láìsí mùsùlùmí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wọn náà èèyàn gbọ́dọ̀ ṣọ́ra náà oòrùn tẹ̀lé àwọn níbi táwọn ní ṣàlàyé kùránì ìbí táwọn ń ṣàlàyé kùránì yàtọ̀ síbi

pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn nínú ẹ̀sìn ìyẹn dandan nìpínlẹ̀ wọn o ṣùgbọ́n gbà kan bẹ́ẹ̀ ṣe yẹn àwọn àǹfààní àwọn mùsùlùmí gan jẹ òkèrè àmọ́ kò túmọ̀ sí pé ká gbé wọn lérí àwọn àfà ìwà tó jẹ́ mùsùlùmí wọn ò túmọ̀ àwọn àfà rẹ o torí pé jẹ́ àwọn àfà rẹ náà tó ṣe kí ni ìwọ̀n ká ṣé ìlú sáàrùn láàárọ̀ láti mú jíjù tó ṣe tó dẹ̀dẹ̀ àwọn ìjọra wọn torí àwọn olùfẹ̀ṣẹ̀ ìfà àwọn oṣù mọ́ jíjù fọ́ọ̀kì ló pàṣẹ pé wọ́n kọ́ tó àgbẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ìbámu láàárọ̀ kí ló sọ ṣáàbù dictionary mọ́ jámù ìwà tó jọ ó yàtọ̀ ṣùgbọ́n wọ́n ti jẹ́ kájú èdè àbí àtàkùn ìbàlábọ̀ àwọn náà ṣiṣẹ́ wọn ṣùgbọ́n kò tó tàwọn àfá àwa àhán àríkọ́ mùsùlùmí àwọn ìyẹn kọjá bẹ́ẹ̀ ṣe iṣẹ́ dáì ló fẹ́ fi wé ni àbí àbá tó pọ̀ àlèjọ́ òbí pàlákọ̀ bọ́ọ̀lù méjì ṣẹ́ṣẹ́ wọn ló lọ́sí pé láàrin ọmọ ìlú tẹ̀sí fún ọlọ́ṣẹ́ iṣẹ́ sí èrè àlèjọ́ òbí àbí ṣé tí àtẹ ní ojú ìtújú wa yìí ṣọ̀kí dọ́ì ẹ̀jẹ́ jẹ́ àlọ́ òbíwé bá mo gbẹ̀ ṣe gùn ọ̀nà jì kò jọra wọn ló bá la ṣọ̀kí rẹ̀ kò jọ ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ bọ́ọ̀tí mi kàn fẹ́ lò ní pé láì jẹ́ mùsùlùmí àwọn náà ṣàlàyé ẹ̀ ó fi hàn wípé ìtọ́lọ̀ sọ pé kọ́lá kọ́lé ìlú sáà ń

ìdí ìdí tọ́lọ̀ fi fún ẹrú ti rẹ̀ àlọ́yìnwá Muhammad ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀nba tó fi sọ kalẹ̀ fún àwọn àyà tó yanjú. wọ́n ń pèrò bẹ́tún ní ẹgbẹ̀rún lẹ́ẹ̀kún nínú ẹ̀yọ́ ìjà láti lè mú yín kúrò tàbí láti lè fà nínú ìgbìmọ̀ kúrò nínú àwọn olùgbòkùn ìlà ọ̀pọ̀. Wá sí ní ìpínlẹ̀ kan ṣoṣo láti fà. Àti pé dájúdájú, aláàfẹ́ rí ẹlẹ́dà ayé ìgbón fún ọyé ìlà ọ̀hún láì sí èdè jù aláàrin. Ọ̀hìn ni oníkìí. وما لكم ألا تنفقوا في سبيل الله وبالشريك kí ló fà èmi ló dé kí ni tó lè fún yín dára kí ni náwó sójú ọmọ ọlọ́run. wọ́n ìgbà tó dẹ́gbẹ́ ìrìn wá fún náà wá sí wà á náà tó ní ìrọ̀ ogún sámà méjèèjì ilẹ̀ méjèèjì láìsọ́lọ́mọ ọba tó láti ìwọ fẹ́ jẹ lógún gbogbo ẹni tó jogún ní àná ní tó jẹ lógún wọn ti jẹ lógún tó kàn gbé ìwọ́pọ̀ lórí لا يستوي منكم الأنفق من قبل الفتح وقاتل الله على شكرها ọlọ́rin nínú ẹ̀yin sàá pé ẹ̀tún ju ayé lọ láàyè tẹ́lì ní gòmìn àǹfààkọ̀ ní nǹkan ìrìnlẹ̀ pàtì kó tó di pàtì wò mẹ́ta tẹ́lẹ̀ àwọn sọ̀hádà nílùú mẹ́ta wọ́n ṣe ìṣọ́ pẹ̀lú àmẹ́bí lọ́sígbó Màdínà àwọn àṣọ́ ìgbà wọn lálejò lẹ́yìn ọ̀rẹ́ ìlẹ́yìn ogun bátírù ogun odò àti gọ́sùwàtò àhìzá tàbùkèrè gọ́sùwàtò kọ́ńdàk mùsùlùmí padà wọ Mádínà bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run ti kọ́ sọ fáànà bíi tẹ́lẹ̀ nínú sọ́rọ́pù ìbátí wípé àmọ́ mi ò lọ Mádínà tí ò lè sí wàhálà yìí. وقد صدق الله رسوله إلى الفتح لتستقبلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون وأما من تعلم فجعل من دون ذلك فتحا قريبا Ọlọ́ni lápẹ̀lú sọ́dá pọ̀lú lọ́wọ́ ìrọ̀lúdà ìrọ̀lúdà. Àdájì lára tó ń padà lọ mọ́ta. Òun wọ ẹjọ́ lápàdé ìlú mẹ́rin tó ń ìdàgbà àwọn ọmọ ààrùn ni níjọ́ náà kò sí wàhálà òun wọlé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ wọ́n á sì kí ìdáwọ̀ ọmọ ọmọ mẹ́ta òṣèlú àwọn kan ṣe hálíkù àwọn kan ṣe kọ́sùrù yẹ́pẹ́ àwọn kan fá orí wọn kó tó àwọn kan gé ìlú wọn àlẹ́tùwà bẹ́ẹ̀ lọ mọ́ta bẹ́ẹ̀ àtàwọn sọ̀hábà olóòtú ìṣàpèlè sọ́mọ́bù ìdáyébíyà. Ọlọ́run sọ bá àjọ́bí ṣùgbọ́n kò tí ìṣàkùnkù tí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n lọ fi àlẹ́bìgbà tí nǹkan yóò padà ṣẹlẹ̀. Ìgbà tẹ́lẹ̀ ìbẹ́ríà, wọ́n rán Ògbọ́n Bólú Àfáàn, àbátújà wa mọ́kà òun, ìṣọ̀rẹ́ láwọn ẹ̀ṣẹ́ òun ọba ti jà wọ́n àwa wá kí òun àwa ti lọ́pù àwa ṣe sí ní ọba ti jà wọ́n kí la wá ṣe ṣàpé ṣíṣí tí àwọn ará mọ́ta àwọn ará ọdún ẹ̀ṣí tí wọ́n lọ́ọ̀dọ̀ lọ́wọ́ àjọ́bí inú olùbá ìgbẹ̀rẹ̀ ìwé tí àwọn ará mẹ́ta sí àwọn ará tí ṣe ní ọjọ́ ẹgbẹ́ oríṣiríṣi nǹkan ni ó máa rò ṣùgbẹ́ ètò ga jù gbẹ̀ pé kò sáàyè tó á jẹ́ lọ́n lẹ́gbẹ́ wá sí ẹgbẹ́ wá kí o ṣé Mohammed yẹn náà ìfẹ́síyà lẹ́yìn tí ó ṣe àwọn àdéhùn ọlọ́run sọ pé subhanahu wa ta'ala nínú àyà yìí wípé àwọn tí wọ́n ti náwó sójú ọ̀nà ọlọ́run ṣáájú àsìkò wọ mọ́kà ẹ̀sìn ìjọba mọ́kà àti mẹ́dínà wá ti ìjọba tàwọn mùsùlùmí tó wà lọ́wọ́ ànábì wà kọ́ tálà tí a sì jagun sókè ọ̀nà ọ̀dọ́ àwọn yẹn wọ́n ní ọlá sókè wọn ò jọba pẹ̀lú àwọn yẹgbàwọ̀ tí wọ́n ti náwó ṣáájú fásitì mẹ́ka tí wọ́n ti jagun wọn ò dọ́gba pẹ̀lú àwọn tí wọ́n náwó tí wọ́n jagun lẹ́yìn kíni lẹ́yìn fásitì mẹ́ka ọlọ́wọ́ ní àwọn wọ̀nyí tí wọ́n ti náwó náà ṣáájú fásitì mẹ́ka àádọ́mù dàrọ́ jàdá nílẹ̀ nínú àwọn fásitì mẹ́ka ìyẹn kí ẹ̀sán tí wọ́n ó ju tàwọn tó ṣẹ̀ wá náwó tí wọ́n jà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe má tí òun kà tẹ̀síwájú. wàkúlà àti kíní kejì wọn wàhádà wọ́ ilẹ̀ hósùnà ọlọ́run ṣàdéhùn dáadáa fún wọn. wọ́n máa ń lọ bá a fẹ́ lóun ẹ̀kọ́ ni. wàlúwàá بما تعملون رضيم ọlọ́run ọba àgbẹ̀kì ọlọ́run tẹ́ ìṣe níṣẹ́ alámọ̀sánlò nípa ọlọ́run àgbẹ̀kì ọlọ́pàá ọlọ́run ṣàánà náà nínú tí ọlọ́run nìbá àyà 25 Sura 4, Aya 95. Ọlọ́pàá àdìjọra ń bá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ láyé ìtàwé kọ́ àìyí nàmínà mọ̀kìnní àbájú ìwé لا يصنع فاعلون من المؤمنين غير الكفار والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فكر الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين mọ́sàn tàbíkì ìlàdá ó nìkan tí mo fẹ́ fàyọ nígbà bàbá ṣàlàyé ara ìṣẹ́ ọlọ́ṣìṣẹ́ àti ó ní nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀. kí pàṣàmọ́ ẹ̀ àwọn tí wọ́n ń ṣe tẹ̀lé yìí òpinya láàrin àwọn ẹ̀sọ̀ ábà ṣùgbọ́n ibi tí wọ́n wá lọ parí ọ̀rọ̀ wọn yẹn sí lọ́sí gúnlẹ̀ ó tako tọ́lọ̀ ń sọ. Òfin àtúnṣe láàrin àwọn sọ̀hábà ni pé àwọn kan ni wọ́n ti ṣẹ́ takuntakọ àwọn ìyàbọ̀nà àlùjẹ́ náà, àwọn ìyókù ìṣọ́nà àlùjẹ́ náà. Ìyẹn tí mo fẹ́ bàyọ̀ ẹ̀rọ jẹ́ ká tẹ̀síwájú. Wọ́n lọ sẹ́rí mú párí mú ènìyàn lè tó ti ní ọgbẹ́ ìrọ̀kú bẹ́ẹ̀ mú ẹ̀mú jẹ́ ìlú ẹbí ìgbẹ́ ọlọ́nìmọ̀ òjọ́gbà àlùkọ́ ìjúnà ní ìjọ ìmọ̀lùmí àwọn tí wọ́n kàntí tàbí ká sọ pé àwọn tí wọ́n jókòó sílé táwọn olójú ogun nínú àwọn onígbàgbọ́ òdodo wọ́n èrò òkú lè tọ́rọ yàtọ̀ sáwọn aláìlera ìlera kan ló kó tí wọn fi lọ pẹ̀lú àwọn tí wọ́n jagun sójú ọ̀nà ọlọ́run. ìlànà nínú ẹ̀rùn pẹ̀lú dúkìá wọn àtẹ̀lé wọn. Ọ̀gbọ́dọ̀ láàrin ìjọ́ ìrìn àmì àwọn fásitọ́lá wọ́ olùjà ìdí àwọn tí ó jagun sójú ọ̀nà ọlọ́run bí àmùwà àríyìn pẹ̀lú àwọn dúkìá wọn àtúntì àti ẹ̀mí wọn fásitọ́lá lọ ọlọ́run bá ṣe àjùlọ fún wọn ọlọ́run ṣe àjùlọ fún wọn lórí àwọn tó وكلا وعد الله الحسنى àmọ́ òun ti bẹ́ẹ̀ àwọn méjèèjì náà lọ́wọ́ ń ṣàdéhùn dáadáa fún wọn. Ó fi pátọ́lá lọ́gbìjà ìdínà alàkọ̀ ìdínà àjọ́rọ̀ àfihàn. Ẹ̀sán yàá ni بأجر عظيم فضل الله تعالى المجاهدين على القاعدين ọlọ́run fi ẹ̀san tó tóbi ju àwọn tí ò jáde láti ná dúkìá àwọn àtẹ̀lé wọn sójú ọ̀nà ọlọ́run yẹn ọlọ́run fi ṣe àjùlọ fún wọn tó ti bẹ́ẹ̀ náà àwọn ń kọ́ ọlọ́run ti ṣe àdéhùn dáadáa fáwọn náà. Àwọn ipò kan ní ìhù látọ̀dọ̀ ọlọ́pọ̀ rẹ̀ wá àti àwọn àgbóríjì wà láàmà àti kẹ́ وكان الله غفورا رحيما kí lọ́dẹ́ tọ́lọ̀ lè borí jíyàn tó lè kẹ́ni yóò dandan aláboríjì lọ́pọ̀lọpọ̀ ó sì ní aláàánú oníkẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà di ara mélòó ó di ara méjì àwọn ọmọ onítẹ̀sí wọ́n بعد الحافي ابن كثير رحمه الله رحمه الله واسعه نبقى في ان شاء الله يجي أني إنما نبح بهذا لئلا يحذر جانب الآخر الجانب الآخر بمده الأول دون لآخر فيتوهم متواهم ذمه فلهذا عطف بمده الآخر وثناء عليه مع التبديل الأول عليه. Àlàyé tó ń ọ̀rọ̀ tọ́lọ́run ọba ń sọ yìí ọlọ́run ń pe àkíyèsí wa sí ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn méjèèjì fòròpé kó mọ̀ bá jẹ́ wípé yíyìn ta ni àwọn kan láàrin àwọn kejì yàtàwá ẹ̀fà yàtàwá hàmà mùtàwá ìmọ̀ yóò wà jẹ́ pé káwọn tí ń rò nínú àwọn tí wọ́n máa ronú kí wọ́n máa rò wípé àwọn tí a sọ pé ní ládá tàbí wọ́n ní ipò ju àwọn kejì yẹn lọ àwọn nìkan lẹ́ni eré kèé àwọn kejì yẹn ṣe kí ni wọ́n ìṣẹ̀lẹ̀ eré ṣọ́lá àbá mi mú wọ́n á mú kọ́ ìdá kékeré kan wá wọ́n ní preference does not equal condemnation. التفضيل لا يستلزم الإدانة. Ká sọ pé nìkan ju ẹnìkan lọ, kò túmọ̀ sí pẹ́ẹ́nì kejì ẹni àbùkù mi. A yunifásitì àwọn kan ní first class, àwọn kan ní two one, àwọn kan ní two two, àwọn kan ní first class, àwọn kan ní pass. All of them are graduates. Gbogbo wọn ni ó jọ wọ Ghana tí a sọ pé àwọn kan gba first class kò túmọ̀ sí pé ní àbùkù làwọn tó ní mà tó pé wọ́n ti fulfill minimum requirement to be awarded the degree ṣùgbọ́n wọ́n kàn jura wọn lọ ìyẹn ló bá bẹ́ẹ̀ pé àwọn sọ̀hábà láàrin ara wọn Abubakar Umar Usman wọ́n jura wọn ní pò ṣùgbọ́n gbogbo wọn pátá ọmọ àlìjẹ́ náà ni àlàyé tí mo fẹ́ fàyọ ń bí yẹn tó ká àwọn kan lọ ló àwọn ará ẹ̀jẹ̀ àwọn fàáfẹ́ tí ó rò ju rẹ ọlọ́run ó làwọn tó ti gba ìsìláàmù ọwọ́ àlẹ́bí ní mọ́ká ṣáájú ìdí láti pẹ́ kò sí mọ̀ láti kí náà wẹ́ ṣùgbọ́n bá àtọ́ ti dé lọ nínú láì mọ̀ láti kí ti dé torí náà wá àwọn mùhàjírù nìkan ni ó ṣe bí ni ìwà àjọ àwọn tí mọ́n á fà wà kí ẹ̀mí wọn ṣáájú fásitì lóòótọ́ ọlọ́rin ojú wọn ká àmọ́ kò sọ àwọn tó náwó táwọn náà jagun lẹ́yìn fásitì kò sọ ọ̀pọ̀ mọ̀ ẹ̀lẹ́bí wọn torí kọ́bà ọ̀sán àwọn méjèèjì ó láṣẹ kí ni wàkúnlá wàhálà lọ́wọ́ mùsùlùmá yá ní alìkòhùn fi kí iná kọ́bílà lè fàbí yìí wà bá ìdàmú kúlùhùn láti sàwà àbùn àrà mà hálìlù wà ń alágbẹ̀yọ́ rẹ̀ kó ṣe kọ́rọ̀ jẹ́ mẹ́rìnlá àpájọ́ omi. Àbáyìí Ramadan ṣé nǹkan ní mo ṣàlàyé ìṣòyé owó lára ẹgbẹ́ mi òun orí ọkàn mi tó mi lálàyé ilẹ̀ ṣe ó yẹ ní ẹ̀rí tọ́ta abá sókè à ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ní àgbẹ̀ abá ṣe tó ń sókè à abá tó bá kí sókè à wà lórí ẹ̀jẹ̀ sọmaráìsì tí mo fẹ́ sọ sókè à kí ni mo sọ kí ni gbogbo wàhálà tí o ń ṣe látẹ̀kùn kí ló kí ni mo sọ ṣókí jẹ́júmà alẹ́kùn sálà ó ṣókí kọ́ àlàyé ló tún ti ń ṣe yẹn somebody just summarize just the constancy ẹ̀ẹ́rẹ̀ ti ẹ̀yìn eh, àwọn tàbí sọ ẹ̀yìn òsínà àtàṣe tẹ̀sí ìlú ọya ẹ̀ẹ́ ọ̀pọ̀ university graduate kò gbọ́dọ̀ kọjá wọ́n náà ẹ̀rọ orí ẹ̀ pé gbogbo wọn lọ́jọ́ ọlọ́run ọmọ àdìjẹ́ mẹ́rin wọn ìyẹn gangan àkùnrin ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pé iná sọ̀háàbà bàjẹ́ ní ààrẹ ìpàlùjá gbogbo tààbé lápapọ̀ ni wọ́n lẹ́yìn Muhammad ó ní alìmọ́ nínú ọkọ̀wé ìṣù kọ́ ìrò wà hápò ìlànà ìmìnà lè mọ́ nínú nígbà ìfún mi kí ni sọ́rí ẹ̀jẹ̀ wọ́n kù náà Mo ti tàwé ẹ̀rọ tí mo ti ń pa àpapọ̀ nígbà tí ìjọba tẹ́wọ̀. المستيقن بالمؤمن الضعيف وفي كل خير lọ́dọ̀ ẹ̀gbọ́n gbòógì alábìnrin mòmí ní alágbára olóore ẹni eré ní ẹ̀tọ́lọ́ sì nífẹ̀ẹ́ sí ni ju mòmí ní ọ̀lẹ yóò lágbára jẹ àmọ́ wà fi kú lé àwọn méjèèjì kọ́ ìròyìn náà lólórí ni wọ́n yẹ pé àwọn méjèèjì náà lórí ire ni wọ́n ẹnìkan kan jù àjọ wa mọ́ṣáláṣí wọ́n ní abẹ́ ṣiṣẹ́ mọ́ṣáláṣí ọbẹ̀ ṣe dẹ́kìn àwọn kan bá wọn rú sìmẹ́rì tí wọ́n ń jà àwọn kan rú yèèpẹ̀ àwọn kan pọnmi ìwọ náà wá ó wá sọ báyìí pé èso wa ń bẹ̀rẹ̀ mọ́fẹ̀sẹ̀ gbéṣó o rẹ̀ lọ́nà mọ́síláṣí wá yẹn lọ́sílá ọlọ́run gbogbo àwọn àtàwọn alóòrùn fún alágbára ọmọ àtàbára dájú ṣiṣẹ́ o tó jáde àkọ́dá píríkìlà wọ́n mọ̀ sọ pé pé ìlú mẹ́fà ní kí wọ́n pọn síbẹ̀ yẹn márùn-ún mọ̀ ni wọ́n sì pọn ìwọ náà ṣiṣẹ́ àbó òṣìṣẹ́ ṣùgbọ́n ṣé ìwọ àtàwọn tó pọn ní tí wọ́n rú lè pẹ̀ ẹjọ́ra yín àtẹ́jọ́rù kan kéré lóòkè tó kú tẹ́ àwọn ẹ̀rọra àwọn ẹmọ́ ṣubú ẹ̀rọra ẹ̀rọra ibẹ̀ yẹn yọ̀ ṣùgbọ́n tó gbé ẹ̀sán tí wọ́n ó pọ̀ yẹn kò sọ pé wọ́n ò ní lẹ́sìn ẹ̀yin wà lè láì mọ́ta lórí ààlà àpèjúwe tó ga jù lọ tọ́lọ́ ni. Bíbí Kẹ̀sìrì ló sọ gbogbo ọ̀rọ̀ tó ti ń kà lábẹ́ kan yóò. Láyé àgbà ikọ̀ ìdínà mẹ́ ó ń ṣàlàyé inú tẹ̀sí rẹ̀. Bọ̀ mo ti ṣàlàyé fún nǹkan tó rẹ̀ sọ. Olómáyà ìwá ọ̀rọ̀ tí mo wá kà lẹ́ẹ̀kan والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ló tẹ̀sí sọ́rọ̀tù tọ́ọ̀bà ọlọ́ọ̀ṣà kúlẹ̀ ó tún máa sàwọn ọ̀rọ̀ mi ọlọ́ọ̀pọ̀ alágbọ̀yọ́ rẹ̀ nínú ẹ̀ mọ̀sílá ipò àwọn sàábé láyà nílùú ha ṣe kò sí ìta lè fi wé ipò àwọn sàábé láàrin àwọn mùsùlùmí àmàbí sàáyìn kọ́ọ̀lá kọ́ọ̀lá nàbí ìsọ̀rọ̀lọ́rùn àríwá àríwá látàṣùkú àṣàhábì فلو أن أحدكم أنفق مثل أهد ذهبا ما بلغ مد أحدهم wà láàrín sí ìpàwò rọwàlù kọ̀rí fi kìtàbí fàgbọ́ ilẹ̀ àfáàbì nàbí ìsọ̀lọ́bá àríwáàlù sọ̀rọ̀ Abu Sa'id kọlọ̀mbá ni yọ́nú sí ó ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé fẹ́ kórìíra sàábé tàbúfẹ́ rúrí ní wúyá lọ́kàn yẹn mẹ́jọ ó ṣẹlẹ̀ sí yín o ṣàbẹ́ ṣe fàdébìlì ní ẹmọ́ jẹ kó ṣẹlẹ̀ sí yín o èmi ni mo ń ṣàlàyé mo síwájú o tó tó tẹ̀yẹ̀ fi kórìíra ẹnìkan kò sí tí ó padà ṣẹlẹ̀ sí tẹ̀yẹ̀ mọ́ ẹkú lọ ẹṣin ọ̀tá ẹni wọ́n ní kì ṣe kí ni kì í ga o kódà kò ní pa ẹṣin ẹ̀dá lọ́nà àwọn olódá àràkọ́ra ṣífù ní ni ọkọ̀ àkùn sọ́wọ́ ìlẹ̀kẹ̀ ní ọ ti sọ́rùn wà láì téyìn bá bẹ̀rẹ̀ wọn ní ìlẹ̀kẹ̀ rọ ike ní ìlẹ̀kẹ̀ yẹn ìlẹ̀kẹ̀ ké tó kó káàkiri tó lóhun ló lẹ̀kẹ̀ lọ́wọ́ àwọn kọ̀rẹ́ṣì àwọn ṣẹ̀gí wọ́n ní àwọn ẹ̀mọ̀ ní iyùn nínú iyùn owó ẹ̀yìn ò dájú ké mọ̀ ike ní plastic kí ló dé tó fi ń sọ bẹ́ẹ̀ ó kórìíra ta ló fi joyè náà ẹni tó sọ̀rọ̀ pé ta ló fi joyè rẹ̀ wọn ò mọ̀gbò ló rẹ̀ lọ́yọ̀ọ́ nínú fámílì wọn fún òun náà kò ní nọ́mbà o ṣífù wa lọ nípa ló fi joyè náà ẹ̀tọ́ ajẹ́ ṣífù gidi kò ní fọ èsì yóò máa lọ ní torí tó bá ti fọ èsì ó dàbí àti wèrè ń sọ̀rọ̀ wèrè fúyàn pé ìwà àfáà orí ẹ̀ ò da kí ló yẹ ká àfáà yìí kí ẹ̀wọ́n ní orí jẹ náà ò da àwọn èèyàn wá yá wọ́n ń làjà láàrin wèrè àtàfà kí làfáà yẹn ti dà ọlọ́run wọn jà dáadáa wèrè ẹ̀gbẹ́ tí wèrè bá gbìyànjú àbá ẹ̀yà ọ̀jà kí ló ẹgbẹ́ ọ̀ṣẹ́ pẹ̀lú tẹ̀sẹ̀ máa ń lò láwọn èèyàn ní mọ̀ yàtọ̀. tó nínú ànábì ń sọ fún wa ń kì wá lọ ká mọ́ kórìíra àwọn sàábà tó bẹ́ẹ̀ bá ti kórìíra ẹnìkan yóò mọ̀ bú ni àlébù rẹ̀ ni yóò mọ̀ wá kí ànábì ńlá tàṣùgbù àṣùhàbì ẹ mọ́ bú èyí yòówù nù sàábà èlé fàlọ́ àna àdákù máa ń fakọ̀ mítlà òhùdì dáadáa káwá pé ẹwà lọ fi tó òkè húdù ní góòlù lẹ́ti tọrẹ góòlù tó òkè sometimes ní ìrírí tí mo ṣe wàhálà àwọn geographers mo bá sí náà ní wọ́n quantify volume òkè wood bó ṣe wà rẹ̀ tó ní àwọn òkè sáwọn ìwọ́n ní volume ẹ̀tọ́ wá ṣe fíjì bàbá bẹ́ẹ̀ mọ̀ volume of the regular sun kí lá máa lò kúrò dákan ìgbọ́dọ̀ yìí ní ẹgbẹ́ ìṣẹ́ ìṣẹ́ ni ẹgbẹ́ ìṣẹ́ ní 2000 something ní ṣe ní 80 ẹ̀yìn òtún ní rántí ẹ̀dá àwọn òkè volume of irregular solid àwọn òkúta wọ́pọ̀ òun ẹ̀ta bá fẹ́ mọ ní ọ̀ṣẹ́ tó ààbò omi sínú abọ́ kan tó kú àwọn àjù òkúta yẹn síbẹ̀ abọ́ yóò lẹ́nu bí àjẹ́ omi tó bá wá dà á lẹ̀ yẹn omi bí òkúta yẹn ṣe tó àwà lọ wọn omi yẹn láti mọ bí wéètì òkúta yẹn ṣe rí òun ni wọ́n ní nínú dẹ́ńsítì ní orúkọ pòlítọ́tẹ́ ló ń ṣiṣẹ́ ọba kan nígbà yẹn ó tẹ alágbẹ̀dẹ kan ládé wọ́n ní adé góòlù ní kó jẹ́ òun ọba wọ́n wò pé yìí ti ṣe òun ṣùgbọ́n góòlù ṣàyẹ̀wò adé ìgbó ló fi ṣerú ó sì ti ní ti góòlù mọ́ padà akínílìsì wa lọ mú góòlù ìwọ̀n kan góòlù tó ṣe lédé atóhùn ó wá lọ wọn adéhùn omi tó dáadẹ́ ò tó ti iye góòlù tó rí báwọn ni ọ̀rọ̀ obìnrin lè gbàgbé ìgbàgbé ṣe mú arákùnrin ẹni ẹni tó lábẹ́ àwọn olùmọ̀ àwọn bá àwọn fàájì tó oríṣìírí àwọn jẹ́jẹ́mẹ́ lọ́rọ̀ kan ṣá títí mo fẹ́ lò ń bẹ̀ àrẹ́bí wa ní góòlù gangan kìí ṣe pàdà original gold tó tó ìwọ̀n òkè wood tẹ́ bá fi tọrẹ ìgbà tó tọrẹ lásán sójú ọ̀nà ọlọ́run àrẹ́bí ní máa bá lágbọ̀n mú dá àdíhìn múdù tàbí máa yọ jákà kan tàbí àtẹ́lẹwọ́ méjèèjì tó kún tó ṣe dédé múdù tí fàábí ànẹ́bí fi ṣe sọ́dápọ̀ ẹ̀ ládábẹ́gbà lórí góòlù tó tó lè wú kò ní tó láádá ọkà bàbà tàbí jéró tàbátàdó àbí rẹ̀ sí ọwọ́ kan títà lórí lọ apátù náà bá wá ní góòlù lànàbí sọ kágbà bẹ́ẹ̀ tí bàbá àtẹ́bí bá yọ góòlù mútù kan tó fi ṣètọrẹ àánú àtẹ́bí ní àwa táyì ṣe sàápé bá lọ fi góòlù tó tó èrújù tọrẹ pádá pàǹpì ń bẹ̀ òní tó ti sàápé tó lo mútù kan sọ̀lọ́lá àríwá àríwá àtẹ́bí tó wá ní wà lánà sí ìfà ẹ̀ẹ́lẹ́ rí ìlàjì ládàá jẹ̀ tábádà sí méjì tí yóò رسول الله صلى الله عليه وآله وسلم هذا هذا الحديث لما كان بين خالد بن الوليد وبين عبد الرحمن بن عوف الشيخ فصدقوا خالد صحابة كان بين خالد بن الوليد أكرم في عبد الرحمن بن عوف أو أبو عبد الرحمن بن عوف صحابة كان صحابة كيش صحابة كيش كيري يا رحمن يوان صوفه ní jọ́nà bó wá ní wọ́n tẹ́ ṣe sàádé rá ẹni tánà bí dojú ọ̀rọ̀ yẹn kọ gangan oníkọ́ọ̀lì gbónà wàlẹ̀ torí bó búta ní Abdurrahman gbónà ọ̀ ta ni wọ́n tí kọ́ọ̀lì gbónà wàlẹ̀ lónìí ẹwọ́n tánà bí sọ fún un mọ́ bùsà pé o tàbí gangan lànà tó ń sọ fún o bó wá làwọn وعن أبي موسى الأشعري أنا رسول الله صلى الله عليه وآله وسلم قال النجوم أمانة أمانة في السماء فإذا ذأبت النجوم فإذا ذأبت النجوم أتى السماء ما توعد وأنا أمانة لأصحابي فإذا ذهبت àná apá asọ́hábí mẹ́rin àjúrù wà asọ́hábí àmẹ́nẹ́tún lè ó mẹ́tì fàídà dáadà asọ́hábí hátà òmẹ́tì mẹ́rin àjúrù lọ́wọ́ muslim في كتاب فضائل الصحابة باب بيان أن بقاء النبي صلى الله عليه وسلم أمان لأصحابه وبقاء أصحابه أمان للأمة Ọlọ́run ṣàánú wa. Àdébíwá Muhammad, oní sọ́mọ̀ táà ń wò yìí, ní tó fi wá láyà balẹ̀ pé ayé ò tí ìparẹ́ ní ìràwọ̀ táà sí rí ń bẹ̀rù. Tí ọ̀wọ́ bẹ́ẹ̀ jábọ́ ní sọ́mọ̀, ìtọ́lọ̀ ń ṣe àdéhùn rẹ̀ ti ṣẹlẹ̀ ní ayé parẹ́ kò sáyé mẹ́rin yẹn ó sì wà nínú jíso amúnà àbí ṣe ṣe wà tájímù ìdá àwọ̀ ìdàsàmẹ́ oòrùn ṣàkọ́ إذا الشمس كبرت إذا الشمس كبرت وإذا الكلمة الجدر وإذا الجبال جبال سيرت وإذا الجنة أسوار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشفت وإذا النبي جحرت وإذا الجنة أجلت علمت نفس ما أحضرت àwọn ìròyìn ọjọ́ pèsè ìyẹn ọlọ́ni ìdà ṣàkùsù gbogbo ìrọ́ oòrùn bá lè ákùnká rògbòtò báyìí. Àwọn ìràwọ̀ bá di kádàrá ń jábọ́ tí ò mẹ́rin òjò Ẹjọ́ tí àwọ̀ ẹ̀rọ tó bá jábọ́ ayé bá ní òṣẹ̀kú àwọn jíjọ amẹ́ ọlọ́ni ọlọ́run ni wà ìgbàlèbè ha gbogbo odò dàpọ̀ yóò dìgbà ibi gan ó ní fàídà ti ààrùn jìrọ̀ jìrọ̀ gbogbo odò tó wá gbiná gbogbo nǹkan jápọ̀ ẹ̀yẹ̀ ẹgbẹ́ gbà lẹ́nu omi àbí omi tó ti gbiná ayẹ́lẹ̀ ìbáfà kálà àwọ̀dà ìlà rọ́pìkà ẹ̀rọ ìdè ayà kùrán ó tí a bá mú jíso àwọn ẹ̀gẹ́ ní èdè súra yẹn kankan ààrẹ yà lè parí ẹ̀ ó ní ó jápọ̀ ó tó wá ìgbìnà ìràwọ̀ jápọ̀ níbo ìwọ́fẹ́ wà Ànábì sallallahu alaihi wa sallam ó ní ló bá ti ṣẹlẹ̀ nípa ṣe lábẹ́ òjé nìyẹn o torí náà àwọn ìràwọ̀ sánmọ̀ yìí wọ́n dà gẹ́gẹ́ bí ike ni bí ìfàyàbalẹ̀ ni wọ́n jẹ́ fún ọba bá tó ti kò òkè tẹ́lá ti ríràwọ̀ òun fúrọ̀ òun òun ni security àwọn sàápé àwọn àwọn ẹ̀yẹ àwọn security o òun fúrọ̀ òun ni gíní security tí mo lè tún security ní global ìṣọ̀ṣọ̀ ààbò àwọn sàápé lòun ànábì tóun ànábì bá ti lọ ẹwọ̀n ní fàyídà àgbà àpùtù ó tún wà lọ́dọ̀ ánà òjòta fíìsì ní ẹ̀rọ ìjẹ̀lú lọ kí tó ní fàyídà àgbà àpùtù ánà kí ni ìrẹ́ ìrọ̀lá Ọdé sọ̀rọ̀ ìjọba àríyí láti àyàwó ọmọ ẹgbẹ́ àrùn, mo rò bí wọn ẹgbẹ́ abẹ́, wọ́n lẹ̀ ní ìgbèlè. Emphasis ní pé kí n bá lọ èmi kẹ́nìkan máa lọ tú sí nǹkan ní àrẹ́bìnrin tó ń bá ti lọ ìta ṣe láti nǹkan ìsàdé yóò dé ológun tẹ́gbà ní sọ ìjà òkè ìlọ́nà fi lọ sọ fún wa nínú ṣúra 49 wà ń tọ́ من المؤمنين قتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله رحم الله العلماء على علم المفسرين ولك عشر كيف يا يعني ọlọ́tọ̀wà ní tọ́ ìpàtà ìyàn gbogbo ní nàìjíríà tí àwọn ikọ̀ méjì náà onígbàgbọ́ òdodo tí a máa ń jà ọlọ́tọ̀wà tó ní ọjọ́ ìsinmi nítorí ìbúrúmi náà àwọn omi ní kékeré ó fẹ́ píkà lè wáyé láàrin àwọn sọ̀hárà kí ọlọ́wà sọ bẹ̀rẹ̀ sí láàrin wọn torí ní pé mú sùúrù ní ìrìnàlẹ́ wọn tó wà ànábì bá ti lè kú o tí a kó bẹ́ wáyé ní bàbá mi ti wá bí ànábì ló sẹ́jú ẹ̀. Àwọn ìran house àti potlatch nígbà tí wọ́n lórí ogun láwọn ilẹ̀ òwú dí tí wọ́n lọ ń sọ̀rọ̀ pé àwọn tó ṣe pé wọn ò tó nǹkan kan láti bí o tó dé ẹwà jọ́jọ́ pẹ̀lú oúnjẹ àwọn ẹrú yìí bá ti ní kàtò láàrín tí wọ́n á bẹ̀rẹ̀ orí kí èyí ọmọ kìnnìkan ọmọ òpéjò ọmọ kìnnìkan òṣèkìnnìkan ṣẹ̀pẹ́ tó rí kí bá ti dé táwọn olùwé ìrìn sí olóògbò aládé ni fún àpẹẹrẹ àwọn tí a dé wá àwọn ìrìnàjò wá láti mẹ́ka kápọ̀ pẹ́lẹ̀ Yorùbá ni àwọn Iṣẹ́ tí wọ́n pọ̀ tù pé bàbá rẹ̀ lórí ilẹ̀ máa rí máa yan àwọn olóṣọ yẹn àwọn àṣọ́. Irú mi ni ẹ ti àbúlẹ̀ fún ìwé fẹ́ lù nínú sọ́ọ̀tù lọ́dún

báwọn bí ṣe pé ẹnìkan ò ṣàṣàrò ọ̀gá ló dé yìí ìbànújẹ́ wọ́n pa kò lé ìbànújẹ́ wọ́n pa pé ọ́rọ̀ kéèkà yẹn lọ́wọ́ ṣe gbà máa lójú ogun ọ̀rọ̀ wá fẹ́ ṣẹlẹ̀ níbi kànga láàrin mùsùlùmí tó wá láti mọ́ká ti bẹ̀bí náà ó wá ń sọ pé ṣe báwọn làyíkà ń gbà ní lálejò ó tọ́ sí ní ó dá náà láyé ọ̀rọ̀ jáàmù ìlànà mẹ̀dínà tá a bá padà sí ìlú mẹ̀dínà láyé òbí jáàmù ẹ̀dá àjù mí ní alẹ́ abdala àwọn ọmọ onílẹ̀ ó lé àwọn àlejò dànù bàbá àlejò àkọ́kọ́ ní mẹ̀dínà àmúdì ẹ̀tọ́ ò bá wáyé lónìí bẹ́ẹ̀ ni wọ́n jẹ jàmbá kò ní mọ̀ kó ti ó là ń kí bàbá mi wá tí mo bá mọ àwọn mùnátìkì tí ó bá ń ṣiṣẹ́ tí wọ́n lọ bí àwòrán ẹlẹ́yàmẹ̀yà wá ẹ̀sìn ni wọ́n fẹ́ dàrú àwọn náà fẹ́ padà mọ́ tú àwọn èèyàn jẹ bí wọ́n ṣe tú wọn jẹ tẹ́lẹ̀ tí ó sáàyè mọ́ gbogbo mẹ́ta wọ́n sì máa ṣẹlẹ̀ lẹ́ gbogbo àyè tẹ̀sìn nìyẹn gbogbo àwọn afọ wa ní mùmí nílò àwọn sọ̀hábà wà ń tọ́ ìfàtà ìlú mùmí ní ọlọ́run ọmọ ẹgbẹ́ mùmí ní kò sọ pé mùsùlùmí fa áfìlẹ̀hó àtúnṣe ní ẹṣẹ́ fọ́ ìgbàgbọ́ ẹ̀yìn dáàbò ọmọ ẹgbẹ́ mùmí wọ́n kan tó sí kejì Bàbá òun gbogbo yẹ ẹgbá ẹni tó kọjá àlàyé ìjà láàrín àtìgbà ẹgbẹ́ ìgbìmọ̀ ẹgbẹ́ ọlọ́run sọ pé yóò fi padà sí ìjọba ìbílẹ̀ bàájà tí ó fi padà sí tọ́lọ́run. Tó bá ti wá ṣẹ́rí padà sí tọ́lọ́run. Ẹ̀sùn padà sí ẹwà ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú ẹṣẹ́ lédè ìmọ̀ ìwọ́ àìṣẹ́ olùwòrán ẹwọ àwọn diplo aya tààlè lò fún diplomatic relationship bilateral relationship tọ́rọ àwọn kan sọ jẹ́ ṣẹ̀rẹ́ ọ̀lẹ́ sọ international problem yóò sọ́pù ẹ̀ kọjá bí wọ́n ṣe ṣe rádaràdá yìí ṣùgbọ́n ṣẹ̀rẹ́ àdúró lórí àlàáfíà wà ní ìsọ́ọ̀pù wà ní ìsáàlì aláàbòlù wà lè sọ wọlé ẹ̀hìnsán irú ogun Iran Amẹ́ríkà tá jẹ́ ṣẹ̀rí àmì àwọn àdìrò àwọn ìsọ́ àwọn ẹ̀hìnsán láti ṣẹ̀gbẹ̀ ẹ̀tọ́ bá jẹ́ olùkọjá àlàyé ní orí kí gbogbo ayé ó gbógun jì títí tí ó fi wá padà sí déédéé tó bá tún fi wá padà sí déédéé ẹmọ́ ìgbọ̀gbẹ̀ ẹ̀fẹ́ tún kí ìyà jẹ́ Sàrẹ́bì wa ń sọ pé tóun bá ti kúrò lọ́lọ́ ti sọ tí ó ṣẹlẹ̀ jù lọ. Ànábì wa ní àṣàábí ẹ̀rọ àwọn sàábẹ̀ ní àmọ̀ẹ́nẹ́ tó ń lè wọ́n gbàdì. Àwọn ni security gbogbo Mùsùlùmí. The companions are the security for the Muslims. Àwọn ni kíláàsì sílẹ̀ tó ń sọ. Ààbò àwa Mùsùlùmí. Ànábì ní fa ìdàbà àbà sàábí táwọn sàádébé lọ pẹ́kẹ́ àtà ọmọdé máa yọ àjò àdéhùn bọ́lá tó pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn nínú àwọn àdéhùn mẹ́rin olóbíjágá ní asòfin àti ìṣìkọ́ ìdíkadẹ̀ bàbá sàádé lọ ẹ̀sìn tún lọ́ọ̀lẹ̀ àwọn ìwà bàjẹ́ ń dé torí pé àwọn ààbò wa ti lọ ẹnìkan òun ilé wà láyé tó jẹ́ pé o ní ọmọ ẹrù for life sílíkàlẹ̀ àyà ọmọdé wílò ha lẹ́yìn náà amẹ́ríkà ó lágbára amẹ́ríkà dà ní 100 years ago I think today is 2026 in 1926 we are was America 1826 we are was America 1726 Real of America, 1526 Real of America, 1526 Real of that country. Wọ́n ò sí ní UK, United Kingdom, England, Wales, Scotland, ẹ̀sùn Ireland fún wọn dán nípo ni wọ́n wà sáfáwọn Róòmù ń ṣèjọba ṣe bí ẹrú Róòmù ní England. 200 years, cover said the, the, the British, they were colonized by the Romans for nothing less than 200 years. Ọgọ́rùn-ún ọdún méjì ni àwọn Róòmù fi mú àwọn èbó sí, àwọn èbó gẹ̀ẹ́sì. Ìgbà yẹn bo ni wọ́n wà. Torí náà nìkan ò ní ìgbà lé kílíkàlẹ̀ àyàwó tó dẹ̀ wílò àbẹ̀ ìfowópamọ́ ẹ̀yí ni. Ìgbà tí Mùsùlùmí ṣèjọba fún 800 years ní Spain. Spain, Spain, Madrid, Barcelona, Cordoba, ọgọ́rùn-ún ọdún mẹ́jọ ni Mùsùlùmí fi lo ṣẹ̀rí àbẹ́. Gbogbo bí lẹ́bí ń wo bọ́ọ̀lù yẹn, Pàmẹ́sì ti play yẹn. Sharia was used in those places for nothing less than 800 years. Àwọn àbá àtàkàdìrà wọ̀nyí, they are from some of them are from Spain, tàpẹ̀ ní Andalus. Tẹ́bá kàtíra ó dá bàbá rẹ̀ Andalusi that means Baba was from Spain. Imam Kurtubi was from Cordoba. Tó kọ tíra twenty volumes tó fi tú Quran àtàwọn tíra tó pọ̀. He from that Spain. Why tó yí? Because nǹkan gbọ́dọ̀ ṣe ṣe láyé nìyẹn kò ní wà fẹ́ nìkan lọ títí. Ọ̀dọ́ ẹ̀páyà wọ̀n fẹ́ ń páyà ń páyà jà. Ṣé bó ní gọ́ọ̀mù pín ìjọba ẹ̀ṣẹ̀ ìgbà ayé ẹ̀ńpáyà ta ló ń jẹ́ gómìnà ṣe bó lọ́jọ́ba yìí tó ọmọ fa ọba mẹ́rin àjọ fọ́pì ọ̀fún nǹkan kan ò ṣe ṣìkì ń gbọ́ wọ́n tún wá fún wọn wọ́n tún wá fún wọn lábẹ́ lọ́jọ́ gangan ní olífẹ́sì gangan níbi tí wọ́n ti ṣàgbádé fún nǹkan náà ayé àkùránì ni nígbà tó yọ ń jọ́yọ̀ yẹn ta ló lè gbé níwò wọn lójú ẹ̀tún wá ẹni ẹ̀ tún wá ṣọmọ ọ̀yọ́hun sọ pé tílìkalẹ̀ àyà mú níjẹ̀ abẹ́ ìnà náà yes ṣùgbọ́n láàrin ẹ̀ẹ́lẹ́ continue to be like that forever UK ṣe báwọn criminals wọn wọ́n kó wọn US tẹ́lẹ̀ ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Amẹ́ríkà lágbára wọ́n tún wá ara ilẹ̀ Amẹ́ríkà lọ́wọ́ France ṣe pé jẹ fún wa níbí where were there when France was holding that place you know the time kan lọ jáde the United Kingdom was facing so many when there are so many wars. so bẹ́ẹ̀ náà Nàìjíríà kò sí Nàìjíríà tẹ́lẹ̀ àwọn èdè olóde ní amadamẹ́sì northern southern protectorate ló sì ní Nàìjíríà kò sí tó jẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ kò sí tó jẹ́ Republic of Benin àwọn kan ni wọ́n pín ṣe bí Yorùbá wà ń bẹ̀rẹ̀ Republic kí ló lè mọ̀ sí lọ́mọ Nàìjíríà wáì tó jẹ́ pé àwọn ìran àwọn Haúsá Fúlàní tí wọ́n ń bẹ nínú ìjẹ́ ìwọ́n bẹ dáhùn ṣáàjì ìlú kan láàpé ìdákùnmọ̀ ahoro àti ìdákùnmọ̀ ìdákùnmọ̀ tòótó ṣe àti ìdákùnmọ̀ ti ẹjọ́ ọba kan ṣùgbọ́n péèjì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn sanwó orí láwọn àwọn ilé ìsanwó orí ní yàrá tí wọ́n fi pẹ̀ ẹlọ́kùn tí mo ń gbìyànjú láti sọ ní pé tó padà ṣẹlẹ̀ lẹ́yìn àwọn ṣọ̀hábà yẹn olànẹ́bì ti sọ yẹ tí wọ́n bá ti lọ yóò padà olóńṣẹlẹ̀ ìmáà Muslim ló gbà wá torí náà ká sọ ṣókú ni pé bọ́bá fòtígbá jẹ́ kí n kàlẹ̀ ìbájúwájú báàbù tí ma mọ̀ wá rí bá muslim kì sí gẹ̀rẹ̀ pé bàyá annàbàkọ́ ànàbí yí àmánú lè àtàbì wàbàkọ́ àtàbì yí àmánú lè hùmà tí lè hùmà báàbù tí ma mọ̀ torí pé imam muslim kò bà wá bà kò kò fáìtù àwọn chapters àbí ìdógbà kò fún ní àkórí Imam Nawawi ló wá dé pàtó ṣe ṣáàrì rẹ̀ olówó àkórí táìtù táìtù tó fún ní pé bàkọ́ àmẹ́bàkọ́ ànàbí yìí ṣíṣẹ́kù ànàbí ààbò ní fọ́rọ̀ sàábé ṣíṣẹ́kù àwọn sàábé ààbò ní kújọ Islam sọlọ́run ṣàlùwà ìlànà ṣójú ọ̀rọ̀ bá ọ̀tọ̀ àmọ́ ọlọ́run ní kó yíwa nígbà kan léèrè pé kí la wí ẹni sọ gbogbo sàábé kí ni wá ọmọ àjẹ́ náà kò sọ ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ní sàábé ọlọ́run ṣàánú هذا اللهم علمنا ما لم نعلم وانفعنا بما نعلم وزدنا علما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا وافقنا الى الحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله